admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé olùyẹ ká máa lọ. إن الحمد لله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 adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òun ni ọba tó wù wá sí láàánú tó ṣe wá ní mùsùlùmí torí pé àánú Allah subhanahu wa ta'ala ni kò ṣe wá ní kèfèrí èyí tí Allah ròyìn wọn nínú Qur'an wípé walladhina kafaru. يتمتعون ويأكلون كما تأكل الأنعام فالنار مثوى لهم Àlọ́ ni àwọn tó jẹ́ kéfèé yìí, nǹkan tán rò fáwọn wá ṣe láyé ni wípé yàtàmọ̀tàrò káwọn ò gbádùn. Wọ́n jẹ mímu, kán mu jíjẹ, kán bọ bíbọ̀, kán bóbìnrin sùn, kán ṣe gbogbo ẹ̀. Wọ́n sáwọn gbádùn lé ọ̀nà táwọn rò fáwọn gbádùn wọ́n lọ sí fàájì wọ́n máa ní ọkọ rẹ̀ kọ́ yóò ní abẹ́jú sí fàájì fàájì rẹ̀ lẹ́pẹ́ ó ń dàdàkudà ságbáyà sígbáyà nìyẹn àlọ́ ní àwọn tó jẹ́ kékeré yàtàmẹ́tàrún nǹkan tí wọ́n rò ní pé àwọn wá ṣe láyé ni pé káwọn gbádùn wàyá bulú wọ́n sì máa jẹun ká máa jẹun ká máa mú àlọ́ ní èròǹgbà wọn nìyẹn àlọ́ ní tó ṣe ń jẹ ọmọ ṣe ń mú ì kàmàtà kùlú lè àdàrà gẹ́gẹ́ bí ẹranko náà ṣe máa ń ṣe gẹ́lẹ́ wàláì ẹ̀rí pé ẹranko náà bá ti jí láàárọ̀ tó bá ti nà wọ́n báyìí tó fẹsẹ̀ wálẹ̀ tó nà wọ́n báyìí tó bá jẹ́ pé abo lórí kó máa lé abo kiri náà ni ó jẹ nǹkan tí ó jẹ kò bá jẹ pé olè náà ni ó já kò bá jẹ búrẹ́dì oní búrẹ́dì kò bá jẹ oúnjẹ olóúnjẹ ó sà ti jẹun bí ó ti rìn látàárọ̀ dalẹ́ nìyẹn ó sà máa jẹun kó máa mú títí tó bá tún dalé náà kó fẹsẹ̀ wálẹ̀ kó wá bí bí ó sùn sí ó tún dàárọ̀ àlọ́ ní àwọn kèfèrí yìí báwọn náà ṣe é ṣe gẹ́lẹ́ nìyẹn yàtàmọ́tàrún wa ya'kuluna kama ta'kulul an'am àlọ́ ní àwọn kẹfẹ́ ìgbésí ayé táwọn náà ń pè náà nìyẹn pàdánù mọ́síwàláwù àlọ́ onílú irúfẹ́ àwọn èèyàn hánahànà báyìí iná ni ó jẹ́ pé èèyàn wọn lálùkẹ́ àwọn torí pé kì í ṣe kókó tó jẹ́ nǹkan tó ìdóní ká wá sí láyé ni pé àwa jọ́sìn fún á tẹ̀lé ìlànà tó wá fi kalẹ̀ fún wa àwọn nǹkan tó bá ní àmọ̀ débẹ̀ ká kò ń bẹ̀ àwọn nǹkan tó bá ní ká máa débẹ̀ ká débẹ̀ nígbà tó wá ṣe nǹkan yẹn ó wá gbé àwọn ìdájọ́ kalẹ̀ tá ń pè ní àkàmù ṣẹ̀ríà àwọn ìdájọ́ ẹ̀sìn àwọn òfin ẹ bá ti ṣe báyìí ìgbà báyìí ni ó ṣe fún ẹ tí ò bá ti ṣe báyìí ìgbà báyìí ni ṣe fún ó wá gbé ìlànà yẹn kalẹ̀ tí ò sí ìlú kò sí ìletò kò sí àwùjọ kò sí ibi kankan iléeṣẹ́ kan tó fẹ́ tòrò kí ó túbà tí ó túṣẹ tí wọn àbá ti ní òfin tán lò ń bẹ̀ yọ̀bọ̀yọ̀bọ̀ làwọn yóò máa ṣe. ló fà á tó fi jẹ́ pé àwọn ọmọ ẹlẹ́bọ léńjẹ léńjẹ táwọn ṣẹ̀ṣẹ̀ dé yìí ó ti sọ̀rọ̀ wọn ní rọmọdán lórí rédíò láti bíi day first ní rọmọdán ó fẹ́ tó nǹkan bíi day twenty six tàbí twenty six tí mo fi sọ̀rọ̀ wọn gbogbo àwọn ọ̀rọ̀ lójú ara wọn wọ́n làwọn bá islam jẹ níbi tí islam sàdé yìí tí ó sì kọ́ńtì kan tẹ́lẹ̀ dé ilé ayé tí ó di islam lẹ̀ kò dẹ̀ sí irú ẹ̀ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ lórí ilé ayé láti sọ̀rọ̀ pé kò sí ìlú kan tí wọ́n ti máa sọ lábáwá ìyẹn ń fọ́ wọn lórí lọ́tọ̀ ó kéré ju ẹ̀sà sàlámà síra yín lábáwá ni ó kéré ju ẹ̀sà kírun lábáwá gbogbo dábẹ́ bí kírun látòkèdè kò sí bó ṣe lè burú tó nínú ìlú ẹ̀rí fún àmẹ ó ń bí wọn nù gan kò sí bí àṣìṣe ni wọ́n tó lọ́dọọdún ẹ̀rí àwọn èèyàn ń bẹ̀ lọ́dọọdún tí wọ́n lọ sí hajj àbí ta ló ti rí ọdún kan jọ pé àbẹ́ẹ̀rí ni ájẹ́ ọdún èrò pọ̀ nígbà owó tí wọ́n jù ló bà kẹ́ẹ̀ pé ní ten billion wà lábẹ́rù ti lọ́pọ̀ lọ́dọọdún nù àṣẹ látọ̀dọ̀ àlọ́ ni àwọn ọmọ léńjé léńjé yìí wọ́n á ń sọ ọ̀rọ̀ wọ́n kàn ń ṣe ọ̀rọ̀ pẹ̀lú ọpọlọ wọn tí sinapu ti dà sí títírítírí ti dà sí àwọn ọpọlọ náà ti ṣẹbọ sí tí ò jẹ ìgbádùn mọ́ wọ́n ń ti bọ òfin àlọ́. ẹ̀yin náà ìsìláàmù ìsìláàmù ló ní ká máa gbéyàn lọ́wọ́ ìsìláàmù ló ní ká máa gbéyàn lẹ́sẹ̀ ìmúlẹ̀ àtàwọn ọmọ ìgbádùn bá ẹ̀ ìgbádùn wà láì. ní ìkan tó ẹgbẹ́ yẹn gangan ló bẹ́nẹ́fìtì mẹ́. ìsìláàmù ní ká máa gbéyàn lọ́wọ́ ìsìláàmù ní ká máa pààyàn ìsìláàmù ní ká máa jíyàn òfin tí àlọ́ gbé kalẹ̀ Ah, wà láyé bàjẹ́ fúnra yín gan ẹ̀yin gan mọ̀ pé bàjẹ́ fúnra yín àwọn òfin wà láyé kánípa bá ń lò bó ti tọ́ bó ti yẹ ni gbogbo alámọ̀gbá Ìbàdàn ẹ̀yin ọmọ kẹfẹ́rì kan fúnra yín gan ẹ̀yin gan ẹ̀ bẹ́nẹ́fìtì ń bẹ̀ ẹ̀ bẹ́nẹ́fìtì ń bẹ̀ alọ́ ni yá ayé alẹ́dí náà àmàlù gbogbo yín tẹ́jú olùgbàgbọ́ òdodo kò tí bá a lè fún mi lè pè sọ́ọ́ sókè kọ̀tìlá àlọ́ ni mo ṣe ní ọ̀ràn àyàn fún yín níbi ìdájọ́ àwọn tó bá ti pa àyàn nípa àbòsí àlọ́ ni ẹ pa àwọn náà tì ó ìfi ń bí àwọn ọmọ kèbèrè nínú ni ẹ o òun tó bí wọn nínú ẹ bá ó dáa mo fẹ́ béèrè jẹ lọ́wọ́ yín gbogbo iṣẹ́ tí mo gbé fún yín ní Ramadan àti tí mo gbé fún yín níjọ́ Sunday tó lọ ẹ̀ ṣe kankan mẹ́ ẹ kàn ń sá káàkiri náà màá tún gbéṣẹ́ mi fún yín ẹ̀ríṣẹ́ ní àsọ̀pẹ́ ẹni tó bá ti pààyàn kan pàdé ìjọba pàdé ẹni tó bá ti jáde tó bá ti tó oye fixed rate tíṣẹ̀rì àgbékalẹ̀ pé ká gbé lọ́wọ́ ẹ̀yin lẹ́ẹ̀gbà mi kò sí fún bẹ́ẹ̀ ẹ̀ ń bá jáde kí ni ká ṣe fún kó bí ẹ̀yin ọmọ ilé rẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ gba ṣẹ̀rí à ẹ sọ jáde pé kí ni ká ṣe fẹ́ẹ́ tó bá lọ jáde ẹ̀ tó gbé ma tó lọ fọ́ báǹkì ẹ̀ tó pàdé ẹ̀ka lójú ọ̀nà tó yọ̀ kan sí tó yọ̀ bẹ́ sí tó gba dúkìá rẹ̀ àbẹ́ tó wá lóru tọ́sà ìjìyàn tọ́sà ìjìyàn lójú tó kó gbogbo ẹrù ẹ̀ lọ ẹni tó gbé mọ́tò ẹ̀ lọ ẹni tó gbé mílíọ̀nù ẹ̀ lọ kí nìkan ṣe fún lọ́dọ̀ yín ẹ̀ṣọ́ ká gbọ́ ó di ní àbí nǹkan tẹ́ bá nìkan ṣe fún yẹn kílẹ̀ rí ẹ̀ ẹ gbọ́dọ̀ mú jáde ọ̀rọ̀ tẹ́ bá sọ yẹn kílẹ̀ rí ẹ̀ ẹ̀ka ẹ̀rí ẹ̀ jáde ẹni gbé ẹ̀tẹ́ bá ti fẹ́ kà àgùntí tó kàwé ẹlẹ́ẹ̀kẹta ìtẹ́ nìkan ṣe fún ní ìdájọ́ yẹn ta ló sọ ọ́ ta ló sọ ọ̀rọ̀ yẹn tẹ́yìn fi gbàgbọ́ lébẹ̀ àbínú ọpọlọ yẹn náà lẹ́ ti mú àlọ́niyá ayọ́ lẹ́bí náà mọ́nù gbogbo ẹ̀yìn tẹ́jú olùgbàgbó òdodo ń tin ẹ́ríkà lọ́rùn yẹn nígbà tó fẹ́ pè ọ̀rọ̀ àwọn olùgbàgbó òdodo dojúkọ àwọn ni ó yé alóni kò sí ba ní ìfomilẹ̀ pèsè sófin kọ́tìlà ẹ̀ ń bá ti pa àyàn nípa àbòsí ẹ̀yìn ìjọba ẹ̀ pàwọ́ náà dì ní. tẹ́ ẹ̀ máa fà ńlá ládó wà mẹ́ fún alóòsàn nǹkan ẹ̀ ẹ̀ padà sínú sọ́tù ìbákọ́rọ̀ alóòsàn àǹfààní ńlá ńlá tó wà mẹ́ alóni wà lákùnrin fèlè hayatun ya ulil albab Allahu akbar àlọ́ ní ìdájọ́ tí mo gbé kalẹ̀ yìí ẹ ń bá pààyàn nípa àbòsí ẹ ń bá jalè ẹ gbé lọ́wọ́ tó bá ti wo iye irúfẹ́ nǹkan yẹn nínú ìṣẹ̀lẹ̀ àgbésẹ̀ tó bá kàn jalè lásán ẹ tó jí súwìtì ẹ tó jí kinní kan ó jí bọ́ọ̀lì àbúkàn lọ gbóúnjẹ olóyìn ẹ kọ́ ní ìṣẹ̀lẹ̀ àǹsọ̀ gbogbo ẹni máa bára sara ìfẹ́ ìrìnàmọ̀ ọ̀sẹ̀ bọ̀ yẹn ẹ̀yin náà mọ̀ ẹ̀ ń dakọ́ kú bò ní. èyí ṣe pé ẹni tó bá kàn ti jalè ordinary rìbá yẹn rárá o pẹ̀lú ìwádìí tó ní agbára àtàwọn nǹkan tó tún rọ̀ mọ́ olódi pé ṣèyàn sọ pé kí wọ́n gé lọ́wọ́ alóòní wà láfún fi kìsọ́ sí hayatun alóòní níbi ìdájọ́ tí mo gbé kalẹ̀ yìí pé kẹ́ ẹ máa ṣe nǹkan yẹn fún àwọn tán bá pààyàn àbí tán bá dáràn yẹn ibẹ̀ gángan ní ìṣẹ̀mí títí gangan wà báwo ló fi jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá pààyàn lọ́dọ̀ àbòsí tí wọ́n pa òun náà di ẹ̀dá kùjẹ̀mọ́ tàbí ó tó fẹ́ kó mọ́ pààyàn mọ́ O sí ìgbọ́dún tí mo fẹ́ tó máa ilé pààyàn tí ìjọba ti mú kí ni mo ṣe fún un ó pa ọ̀nà ẹ̀ka kó máa sákiri àlọ́ ní ibẹ̀ nìṣẹ̀lẹ̀ ayé wà èmi ó kàn máa lọ frílì ni wọ́n ló máa lọ frílì èmi ló máa lọ frílì èlé ló máa lọ frílì ẹlẹ́wọ́ Saudi náà bẹ́ẹ̀ jáde lóògù nígbà tẹ́ jáde lọ́sàn náà wàláì bọ́lá sáà mo lọ múra ó ṣe nílé ìmọ̀ gẹ́gẹ́ àá ó lẹ́sẹ̀ ń ṣe bíbà ẹ̀ òògùn náà jáde jù ọjà wà lóru ni o bẹ̀rẹ̀ pé a ti gbó ní ìrí tẹ́fẹ́ ṣe lóru bẹ́ẹ̀ jẹun àwọn olóúnjẹ sáńtó oúnjẹ àwọn sáńtà nǹkan onímọ́tọ̀ gbogbo ẹ̀ náà kó ti wà lọ́sàn ló ti wà lóru àwọn tó wáyé pé iṣẹ́ ọ̀sán náà fẹ́ ṣe wọ́n lọ àwọn tó wáyé pé iṣẹ́ òru náà fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ lé rí òkùnkùn ẹyọ kan báyìí gbogbo ẹ lọ ni gbogbo dẹ́ ẹni ṣe lọ́sàn pátá náà lẹ́ni ṣe lóru ó ti hàn pé tó bá mú wàhálà ni bọ̀ níbí báyìí kí ni táwọn ti mú báyìí wọ́n mú lójú sẹ́nà ni o wọ́n kàbọmọ lọ́wọ́ o ojú wọn náà ló ti pààyàn o wọ́n bá ti mú báyìí wàhálà dé ó lè kó lọ́yà seventy lọ́kọ́tù wọ́n a máa ṣáájú rẹ̀ ìtẹ́fẹ́ ni àbí wọ́n á lè fi five years package ẹyin tí wọ́n pa èèyàn rẹ̀ gan yóò tutù gbèsè ayé pé ó wà láti ní ẹja rí ìrìn láyé kéèsì máa tí wọ́n bá dẹ̀ ti rí principal witness ìbá nǹkan tó kí n ó ṣe bá ti ń lọ́jà rí ààrẹ alóni wà lákùn fìlìpì sọ sí àyà bí kẹfà ẹni tó bá pa àyẹ̀ yẹn kẹfà di yẹn ìpè gangan ní láìpẹ́ sí náà wà ìpè ní láìpẹ́ sí ilé òṣìṣẹ́ òní ó fi mí lọ́kàn balẹ̀ níbi máa lọ jẹ́jẹ́ tèmi ìjọ tí kú ọlọ́run bá tó ẹ̀ ẹ̀ kí ti pẹ́ ẹnìkan ní ó kàn gbé mọ́gbọ́n ìgbà ẹnìkan ní ó kàn fi pọ́lìtì sí ní oúnjẹ gbì rárá ẹ̀yin ọmọ yìí gan èyí náà ń ṣàǹfààní jọ ọlá pé ọpọlọ yẹn bọ kẹ bọ omi kẹ bòkúta ó ti gba ọpọlọ yẹn jẹ kò jẹ́ kẹ́ lísẹǹsì mà ó nì ẹni tó jalè ó dẹ̀ wọ nǹkan tíṣẹ́ dáa gbé kalẹ̀ tá a gbé lọ́wọ́ ọwọ́ tún ọwọ́ yọkan náà ni níbi ọrùn bíbá yìí àbá bí òun ó bìí lọ́wọ́ jalè káàkiri tán di ọwọ́ ẹ̀ ojú nǹkan oníkan dúkìá oníkan àbí ìbátan gé yẹn dákun àwọn míì ìtàdé bá tiẹ̀ lè jọ míì yóò wòye kò níjà àwọn yóò mọ̀ pé àwọn ní wàhálà ti dé o wọ́n ti gé lágbájá lọ́wọ́ ẹ má jalè mọ́ o ẹ̀ àwọn tí ń jà tẹ́lẹ̀ àwọn náà lọ́wọ́ sẹ́mi ṣe torí kò sí ẹni tó fẹ́ kí ọwọ́ òun lọ ọwọ́ èyí tí ọ̀yọ́ ṣe ìdíje lẹ́nu jọ́ mẹ́ta ètò lọ wọlé àwọn kidnapper gbogbo gúrùpù tó jẹ́ ti landlord association àti landlady association meeting ní tí wọ́n ti ń pariwo bẹ́ẹ̀ ẹjọ́ o dáwọn fẹ́ gbáyẹ̀ sílé o ẹjá ma wádìí dáadáa o náà wúlé ẹnìkan o ọjọ́ wọn ní wúlé wa gbogbo dáfà àárọ̀ fójọ wọn ní fọ́sán ìmọ̀ ń jẹ́ kí ìrọ̀rùn wà nílùú ni náà mo ti ń bi ẹ̀yin ọmọ ìgbé alẹ́ tó bá pààyàn ẹni ìṣẹ̀rí àsọpé ká máa pàtì ẹlẹ́ẹ̀fẹ́ kí ni ká ṣe ẹni bá jalè ẹni ìṣẹ̀rí àsọpé kí wọ́n gbé lọ́wọ́ ẹlẹ́ẹ̀fẹ́ kí ni ká ṣe. èyí tẹ́yìn gbé kalẹ̀ lọ́ndà democracy ní àǹfààní wo ló wúlò fún wa mẹ́. àbáwọn èèyàn tó lọ ń di ẹ̀hàn náà sí tí mo máa ń pa dáadáa ní o tó ń di ẹ̀hàn náà bíi tó tún lọ kọ́ pé orí ẹ̀ fúnra náà ni bí òjì kankan tó fẹ́ kọ̀rẹ́ sí bẹ́ẹ̀ wọ́n kàn ń pè ní kíní kakọ̀ rẹ́ kíní ní fúnra wọn náà ń pè bẹ́ẹ̀ àwọn èèyàn tún di ògbóǹtarìgì sí tán bá dé yẹn gbogbo tí ò mọ̀ tẹ́lẹ̀ ń kọ̀ ẹ̀yìn gbàtẹ́ ti fi ìlànà ṣẹ̀rí àlẹ́ àlọ́ ni wọ́n kú ti là mọ̀sùlùmẹ́n bọ̀kọ̀jà àdìnà àlọ́ ni ẹnikẹ́ni tó máa pa nípa àbòsí torí pé ẹjọ́ ń fa oyè torí pé ẹjọ́ ń fa ipò torí pé kìíní kan torí pé ọkọ rẹ̀ fẹ́yàwó mi ó wá lọ fi pọ́ìsì sínú oúnjẹ rẹ̀ ó pa àbí torí pé ọkọ rẹ̀ fẹ́yàwó mi ó wá lọ fi pọ́ìsì sínú oúnjẹ ó pa àbí wọ àlè ó lọ sí pé ah, àlè rẹ̀ ní ayẹyẹ tó fẹ́ ọkọ rẹ̀ gẹ́gẹ́ tó jẹ́ ọkọ gẹ́gẹ́ ìwọ làlè ó lọ fi pọ́ìsì sínú oúnjẹ ọkọ gẹ́gẹ́ ó pa gbogbo àwọn ìlànà pẹ́tìgbẹ̀tì báyìí àbí torí pé ọ̀gá rẹ̀ ó gbówó kan dé láti ibì kan ìwọ́n tó jọ́ mọ́ṣẹ́ wá dọ́gbọ́n ó pa ó fẹ́ gbówó yẹn tíṣẹ́ yà bá ti ká ẹ ìkúlé rẹ̀ ṣe. ó pa ó ti zajiran lílẹ̀ àkàrè yóò lè máa jẹ́ lẹ́sìn fún àwọn yòókù táwọn náà ń gbèrò tàbí tán ń ṣerú iṣẹ́ báyẹn tá sì yàn òtítù. àwọn èèyàn nínú ìlú ọkàn ó lè balẹ̀ alọ́ ni wọ́n máa ń kú tìlà mọ̀tòlówó mẹ́rin ẹni tí wọ́n bá ti pa nípa àpòsí báyẹn alọ́dẹ fàkọjá àdínà àlìwàlì yìí sùdọ̀ọ̀dà àwọn fámìlì ẹni tí wọ́n pa yẹn àlọ́ òní òun ti fún wọn ní agbára kan nípa àṣàlàyé agbára tó fún wọn yẹn ẹni tí wọ́n pa èèyàn rẹ̀ nípa tí ò dáa tí ò bá ṣẹ̀rí àmú pa àbòsí àlọ́ òní àwọn tó jẹ́ fámìlì ẹni tí wọ́n pa yẹn òun ti fún wọn ní agbára kan tí wọ́n ó ṣe fún ẹni tó pa yẹn àlọ́ òní tó ti bẹ́ẹ̀ o ẹ má wo ṣẹ̀rí àwọ tẹ́ ẹ bá fẹ́ gbẹ̀sán fẹ́ yẹn padà ẹ gbọ́dọ̀ ṣàṣejù ẹ gbọ́dọ̀ ṣàṣejù ẹ gbọ́dọ̀ kọjá àlà nígbà tẹ́ wàá pa tán ẹ tó wàá pọn sí wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ tó wàá dáná sun aláwọ̀ ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe bẹ́ẹ̀ innahu kana mansura aláwọ̀ ní ẹni tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn òun tó ràn òun náà lọ́wọ́ òun gbèjà rẹ̀ mo ní ń sọ fẹ́yìn àbó ní democracy pé ẹ pèpè sínú ṣẹ̀dá Islam wàhálà ti dé o àwọn èèyàn ò mọ oore tó wà nínú ìdájọ́ Islam wọ́n kàn ń gbé fáwọn èèyàn nígbé ìbàjẹ́ èèyàn mélòó lọ́pọ̀ ẹ balẹ̀ lọ́kàn rẹ balẹ̀ nítorí ìyàwó tó gbé sínú ilé mọ́ nìsín náà wọ́n sọ fún ìyàwó pé má jẹ́ o ó o ẹ̀yàn ọkọ ní ọkùnrin ìyàwó náà balẹ̀ ọkọ ọkọ balẹ̀ ọkọ ń sọ fún ọmọ rẹ̀ ó sọ fún ìyàwó rẹ̀ tó ti bímọ mẹ́rin fún wípé òun ló mọ tèmi ń bẹ̀ wà láì wọ́n sì jọ fẹ́ra àgbákò ìyàwó ẹ̀ nípa ọkọ ẹ̀ náà ni o wọ́n sì gbílé ìpé ọmọ rẹ̀ mẹ́rin ẹmọ́sọ bẹ́ẹ̀ o ìyàwó mi ló mọ tèmi o wà láì ẹ̀yìn ìgbà tí ò tó bẹ̀ẹ̀sìn ẹ̀ èèyàn méjì ó máa jà sí ọmọ lórí rédíò èmi mo lọ́mọ èmi mo lọ́mọ ń gbọ́ ìyàwó ẹ ní june kó bá mi sùn ní july kó bá mi sùn kiri ẹ kò sófin iná fẹ́ ti mọ́ ṣẹ̀yà àti gbé òfin kalẹ̀ tán bá ti lè lu bíìn kò sí àwọn yóò sọ owó agbẹjẹmọ́wọ́ òun lè ọmọ yín sẹnu wọ́n yan wọ̀nyẹn sí ẹ wá lọ mú òfin tí ẹ jókòó kalẹ̀ tẹ gbé tó wúlò ẹ wá ń sọ àwa ń bí ní ìsìn pẹ̀yìn ọmọ ìṣẹ́bọ̀ yìí kí ni gángan tẹ́ẹ̀fẹ́ ká ṣe torí ní ìsìn ẹni kò sẹ́sìn kankan christianity lásán ẹ̀gbá wọlé ìrètà sí pẹ́ẹ́tẹ̀ ẹgbà sílámù wọlé ẹ̀ẹ́gbẹ́ ẹ̀sìn kankan wọlé fa lẹ́yìn ọmọ yìí ẹ̀ẹ́gbà bá yóò parẹ́ ẹni bá ti máa lu ayé lọ náà ẹni tá a bá ti kú a ti kú náà nù kò sí àlìkìyàmọ̀ lọ́dọ̀ yín kò sí iná lọ́dọ̀ yín kò sí àlìjánnà ẹ ládùúgbò èrè gbà tí a kàn ń rìn káàkiri náà kí àdúrà kẹkọ̀ọ́ kì í gbà gbogbo ìgbàgbọ́ burúkú mo dẹ̀ sọ fún yín pé ẹ máa mẹ́rin àwọn ọ̀rọ̀ yẹn wá bẹ́ẹ̀ ṣe ń wá fún yín èmi mo mú wá ní ìsìn rà tó bá dé tí ń bọ̀ màá sọ̀rọ̀ nípa ẹni tó bá jalè kílẹ̀ rí ẹ ẹnu kùrán kílẹ̀ rí ẹnu hadith kí láǹfààní tó wà ń bẹ fún wa èyí lè máa mú wá lẹ́yìn kọ̀ọ̀kan báyẹn àwa tá a jẹ́ mùsùlùmí gbogbo àwọn tàwásùlù ìsìnmọ̀ àtàǹgbé kalẹ̀ tẹ́ ń pè ní social media yìí ó ti burú jáde ẹnìkan kó sọ̀rọ̀ lílò rẹ̀ ẹ mà wọn bí tẹ́ ẹ máa lọ ẹ fi ìkẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ fi ṣe ọgbà yíra yín ká ẹni tí ò bá mọ kankan ní ẹ̀sìn àwọn ọmọ ìrètí láti bàjẹ́ jẹ́ o àwọn ọmọ ìrètí láti sọnù wọ́n ń pẹ̀sì kankan wọlé wọ́n ń pẹ́ anything wọlé wọ́n ní kámẹ́rà ní káàkiri náà ni wọ́n ń pẹ́ anything wọ́n ní òsà lọ wọ́n ní òsà lẹ́bí wọ́n ní òsì kóran kò sí anything kódà lọ́dọ̀ wọn bàbá ìbò wọlé bí tí gbèsè ayé ń rí dé ǹjẹ́ kí ni ká máa ṣe wọ́n ní ìwọ̀gbọ́dọ̀ jẹ́ orúkọ mùsùlùmí ó máa jẹ́ ògùn kan nígbà tí kò ṣèyàn lásìkò táwa ẹ̀ kéèyàn máa jẹ́ ògùn tádé kéèyàn máa jẹ́ ọyádé kéèyàn máa jẹ́ òní òun lòun ni káwọn máa jẹ́ ká máa jẹ́ orúkọ mùsùlùmí máa ìpè pé wọ́n ní mò ń sọ fún yín ẹ̀ ká kó sọ̀rọ̀ ẹ̀ àwọn ìyàwó yín tán gbé fóun dání ẹ̀ mọ orú tán ṣe ń bẹ̀ téyàwó yín gan-an lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ǹjẹ́ tán máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí ǹjẹ́ ó mọ̀ ìgbé ọ̀rọ̀ burúkú náà sọ tán bá fún lẹ́rìí irọ́ kan nínú kòrán tán yí nǹkankan bẹ́ẹ̀ ìjọ mọ̀ kí wọ́n yí kíní yẹn ni àwọn ọmọ wa ń kọ́ ìjẹ́ wọ́n mọ̀ problem wa o a ṣọ́ra ká tẹ̀síwájú nípa ẹ̀kọ́ ẹ̀sìn ká máa gbọ́ wà sí àwọn àfáà súnà káwa gangan kẹ́kọ̀ọ́ fúnra wa ká máa fi ṣe ọgbà yíra wa ká àbí Allah subhanahu wa ta'ala àtijẹ́ mùsùlùmí báyìí àpadà sí agbó mọ̀jẹ̀ fún bẹ́ẹ̀ nìkan wa o àwọn àǹfì alákòójọ kò bá ní dáhùn náà padà sínú Islam ní ìdápadà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò bá ní fi wọ́n mọ̀nà. wọ́n ní pálọ̀ tó ákádà pé bí wọ́n ṣe palọ náà nìyẹn jẹ́ ká máa bá ìsìnà tí wọ́n lọ mọ́jẹ̀ kí wọ́n fi kó bá àwọn ọmọ mùsùlùmí innahu sami'un qaribun mujibu da'wat. alhamdulillahi rabbil alamin ثم الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الكرام وعلى كل من سلك مسلكه إلى يوم الدين والحساب أما بعد نيتا سوى جورة من بالو لوريا عمام الشيطان داس عيه نيتا ريب بيعي دعوة أنا بينا السودوان لبقين عيه وزينا نعلم عليك يوم الجادل àwọn pèpè tó ẹgbẹ́ tẹ́yìn bá gbọ́ bẹ̀rẹ̀ wọ̀ pé àà ah, torí ilẹ̀ ayé làwọn ilé náà dẹ̀ wà màá ń fèsì lórí ọ̀rọ̀ yẹn nípa pé wọ́n ń tako alikisọ́s tá à ń pè ní pé ìdájọ́ ẹ̀ ń bá ṣe nǹkan kíjọba ṣe nǹkan yẹn fóun náà padà àǹfààní lálá ń bẹ fún wa ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti gbé nǹkan yìí kú àtà lọ́dọ̀ democracy sìn àwọn kan ti káńsù gbogbo tí ń jẹ́ capital punishment òun náà ló fà wàhálà ẹni tó wá ti fàyàn ẹ̀mọ́pá di ẹ̀kànrẹ́ lẹ́wọ̀n ni ìníkan torí pé ó lè padà wúlò fún nàìjíríà bọ̀ọ̀tẹ́ ẹ̀sán fàyàn ti ẹ̀wọ̀n ò lè wúlò àbí ò lè wúlò tí bá tú àti àwọn kan tí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n fún àwọn ọgbẹ̀ tó ń pè lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀ bọ́lá ìlú òta lọ kò sí ọ̀gá mẹ́fà tọ̀ kò sí ẹni tí ń bẹ̀ bí ẹ̀wọ̀n rẹ bá ti pọ̀ sí ló ti gbádùn sí èmi sọ ẹ̀ láàgbẹ́ wọn láwa oúnjẹ gidi oúnjẹ ńlá oúnjẹ tó pọ̀ ló máa jẹ wọ́n máa ṣe fàájì wọ́n dẹ̀ ń fọ́ra wọn ní nǹkan bẹ́ẹ̀ tó le gan ní nǹkan burúkú burúkú ẹlòmíì ò mọ̀ tán gbé tẹ́lẹ̀ ibẹ̀ ló ti kọ́ tán ti ń gbé bá tọ̀ ẹ já síbi ìdájọ́ Islam gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń pèpè sínú democracy náà mo sọ fún yín ẹ̀ẹ́dájì tẹ́ fi ń pèpè síbẹ̀ yẹn ẹ fi pèpè sínú àkámù ṣẹ̀ríà àwọn ìdájọ́ ẹ̀sìn òun ló òun lápá tì òun gẹ́gẹ́ ló dẹ̀ lè làwá òun ló lè làwá ẹ̀mọ́ tánà ní sọ nípa pípa àyàn rẹ̀ níbi hadith àníbi wa sọ́lọ́dá àríwá àdìsọ́lá hadith ẹ̀ bẹ̀rẹ̀ sọ́lọ́ ibn Majah àníbi ní man qatala mazluman àníbi rẹ̀ tó bá pààyàn báwọn pa ẹ̀kan rẹ̀ lómi àá pípa yẹn ti wá pọ̀ jẹ́ nítumọ̀ mọ́ jẹ́ jù ẹlòmí lójúmọ́ àníbìnrin tí wọ́n bá tó bá pààyàn báyẹn àníbìnrin túfìà ìlà áwùrìyá ìlọkùtù rẹ̀ ṣẹ̀rí àwọn mú ẹni yẹn ẹni tí ó pààyàn yẹn ó mú lọ sọ́dọ̀ fámílì àwọn tó pa ó mú lọ sọ́dọ̀ rẹ̀ ìdájọ́ ṣẹ̀rí àníyàn o tán bá mú lọ sọ́dọ̀ rẹ̀ àníbìnrin fàyìn ṣáà wú kọ́tàlú bó bá wù wọ́n òun sọ pé táwọn fẹ́ lọ́dọ̀ ìjọba ṣẹ̀ríà ni pé ẹ bá wa pa ẹni náà jí torí pé ó pa èèyàn wa tó bá wù wọ́n bẹ́ẹ̀ tó bá wù wọ́n lè sọ bẹ́ẹ̀. àníbi ni wà ń ṣá tó bá dẹ̀ wù wọ́n àkọlù díà ó gba blood money owó ẹ̀jẹ̀ nìyẹn ó sọ pé ẹ má pa ṣùgbọ́n ẹ kó fún wa ní owó ẹ̀jẹ̀ àníbi wà sàlàyé nǹkan tí ẹni yóò lọ wá wá ẹ̀ tó pààyàn àtàwọn fámílì ẹ̀ wọ́n jọ dáràn ni o àníbi ní sàlàsùnà ṣèkà yóò lọ wá ràkúnmí táàsì tó ti wọ ọmọ ọdún mẹ́ta ó ti kọ̀m̀pútà ọdún mẹ́ta ó ti bọ́ sínú ọdún kẹrin rẹ̀ wọ́n wá táàsì ẹ̀ jáde. ẹlẹ́ẹ̀kejì wàsàlàsùnà jáda wọ́n lọ wá ràkúnmí táàsì ẹ̀dẹ́yìn tó ti wọ ọmọ ọdún mẹ́rin ó ti bọ́ sínú ọdún karùn-ún ẹ̀ thirty plus thirty ó dè ló sixty ànábì ò sì dúró ànábì ni wa arba'una khalifa ó lọ wá fọ́ọ̀tì àkànmí tí gbogbo wọn ti lóyún sínú tí ọ̀rọ̀ wọn ti di pé àfosùmọ́ borí agbóòlẹ̀ ti máa ń wí àmosùmọ́ mọ́jọ́ àbí nǹkan wọ́n ti fẹ́ bí ma gbogbo wọn ti lóyún fọ́ọ̀tì rẹ̀ lọ wà forty plus thirty plus thirty ó jèlò hundred ẹwà tí ó bá wá sí àkànmí yẹn àwa kọ̀ǹfàtì owó yẹn ó rà fún mi by gold pẹ̀lú nǹkan tí international market bá ń sọ lásìkò kọ̀ọ̀kan ẹ wà kọ̀ǹfàtì sí owó ìlú kọ̀ọ̀kan ọgọ́rùn-ún rà fún mi tí mo sọ yìí tá a sí nǹkan tí international market ń sọ sí pẹ̀lú nǹkan tí gold ń sọ ọjà àgbáyé ń sọ yóò fún wa ní nǹkan bíi nine hundred and twenty one million naira. Wíńtì hundred million òun ni ẹni tó pa àyàn yẹn òun ni ó sàn tí àwọn fámìlì bá ti sọ pé ẹ má pa owó ẹ̀jẹ̀ làwọn fẹ́ gbà yóò lọ san nine hundred and twenty one million naira òun ni ó kó kalẹ̀ tí ó fi tu àwọn ẹbí yẹn nínú. àníbìnrin wa yìí ṣàwù tó bá wù wọn afa wàhálì wọn lè dárí jù pé àwọn ò pa àwọn ò sì gbowó ẹ̀jẹ̀ ẹjọ́ wa bá tẹ̀ lọ kò sí wàhálà ètò wù wọn nìyẹn. ẹ dákun ẹ tó bá pààyàn tó bá mọ̀ ìpé irú nǹkan báyìí stages báyìí lòun bá sù ṣé kò ní rò lẹ́ẹ̀mejì yóò rò lẹ́ẹ̀mejì kò sí gbogbo ti fẹ́ rájú owó yẹn nine hundred and twenty one million gbogbo yóò ti rí láti kó fún àwọn fámílì àwọn ènìyàn ìyẹn ló fàṣẹ pé pípààyàn ó ti di kò nítumọ̀ mọ́ kò nítumọ̀ ẹlòmí ò kàn máa dráìfì lọ lásán owó gba látẹ̀yìn ìgbà àwọn ti pánẹ̀ yẹn ó dẹ̀ ta lọ ṣẹ̀dí wọn àwọn sí gangan ti lọ náà yẹn tún èyí tó bá tún mú náà kóòtù ya ṣẹ̀yà náà ní kóòtù ṣẹ̀yà ní mákàmà ṣẹ̀yà ní kóòtù tí máa ń gbé yẹn lọ èyí tó tó ṣẹ̀yà bá ti mú yẹn báyẹn <coughs> yóò kàn sáré pẹ́ rárá o ó gbé òun lọ sí mákàmà ṣẹ̀yà ó gbé òun lọ sí kóòtù láti lọ àfáàmù wọ́n wà fáàmù ẹ̀ wọ́n kọ́ fáàmù ẹ̀ ó ṣe investigation wọn tọrọ wọn kìí kí wọ́n kàn sáré du lọ́rùn ẹ̀ yọ́yà yàrá o ó gbé lọ sí mákàmà ó bẹ̀rẹ̀ investigation lórí ẹ̀ wọ́n kìí kí yóò máa kó lọ́yà wá àbùbá lọ́yà ẹnu ẹ̀ ló bì sọ̀rọ̀ tẹ̀lé ògbà lọ́yà wọlé òótọ́ síwájú hakim ìwájú george nínú sẹ̀ríà ìwọ náà ni wọ́n máa bí ìwọ náà ló mọ̀ sọ̀rọ̀ fún ara rẹ̀ àbòsílẹ̀ ń ṣe ẹni tí ò sojú ẹ̀ tẹ kí n lọ gbé wá fún àmà ìjẹ́rì ìyá àgbẹ́pọ̀ làwọn èèyàn láì sójú lọ́yà ló jẹ́ ní àríwú aláwọ̀lá kó sí báyìí sójú ẹ̀ ló ti pààyàn ni bóòlù ti à ń sọ pé ẹ̀ báyìí ló jẹ́ olúwa òwúrù rá ah, bóòlù wọ́n ti màá tó wà bẹ̀ ẹ jẹ́ kẹ́ níyẹn sọ̀rọ̀ fúnra ẹ̀ náà ah, báyìí ló ti pa o irọ́ ní pamọ́ o kìí ṣe bẹ́ẹ̀ o wọ́n kàn pa o ẹjọ́ sọ̀rọ̀ náà direct adájọ́ mọ̀ bí òun náà wọ́n sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ó ti gẹ́ẹ̀sì pé sí lóòótọ́ ẹ̀yin tẹ́ sọ pé òun ló pààyàn kílẹ̀ rí yín kí làwọn evidences yín tẹ́ fẹ́ fi tẹ́ fẹ́ mú kalẹ̀ pé òun ló pa family yín àwọn náà present nǹkan sí wọn náà kódà àbámbẹ̀ ni o báyìí ni o báyìí ni o báyìí ni o òun ló sọ̀rọ̀ pé rọ́ ni o wọ́n kò sílé òun ni o wọn àbóhùn bẹ́ẹ̀ o adájọ́ máa mà kódà tẹ́ fẹ́ gbọ́nu ṣẹ̀ríà tí ó bá rú adájọ́ yẹn lójú nínú ọ̀rọ̀ àwọn fámílì àti ẹni tó pààyàn ó rú lójú kò mọ̀ owó lòdòdó ń bẹ̀ pẹ̀lú gbogbo investigation tó ṣe kò gbọ́dọ̀ pa ẹni ẹdí làwọn afáṣọ pé àlùdó nǹkan tó bá ti jọ mọ́ ẹfẹ́ pààyàn abẹ́ ẹfẹ́ gbéyàn ní nǹkan kan nínú pàṣẹ ara rẹ̀ tó tún ọbì ṣùgbọ́n àti tí àìlùdójú bá ti lè wà fún adájọ́ ń bẹ̀ tí ó kílẹ̀ àṣì kò gbọ́dọ̀ gbé ìdájọ́ nǹkan yẹn lé ẹni yẹn lórí bọ́ọ̀ bá lọ dáhùn láì kí á gbé lórí ìyẹn ló bá ti ṣe láti sọ pé tí adájọ́ bá ń bọ̀ ní kóòtù ó pàdé àwọn ẹnìkan tó ń ṣe nǹkan kan lójú ọ̀nà kó tó dé kóòtù ìgbà tó dé kóòtù báyìí dé ìsémọ̀ ẹjọ́ nǹkan tó rí lójú ọ̀nà yẹn wá gbé wá síwájú ẹ̀ wọ́n ní ṣé nǹkan tó rí ní ó fi dájọ́ ni àbí ẹjọ́ tó bá rò ṣé nǹkan tó ń rí ní ó fi dájọ́ ni àbí ẹjọ́ táwọn ènìyàn bá rò gẹ́gẹ́ níwájú ẹ̀ ní ó dájọ́ ìwé ló dájọ́ ní méjèèjì púpọ̀ àwọn kan yíyẹ̀ yọ́ ọmọ yíyẹ̀ mẹ́ ẹ̀kan sẹ́nu blébléblé báyìí náà wá ní àìmọye ẹ̀sán àlẹ́jì tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ tán fàdígbésàn kan bàtó padà sí wádìí wọ́n parọ́ wọn ẹ̀ ṣẹ̀dá òfẹ́ ó máa ń ṣe òfin tó tó bọ̀kẹ́ wá káńsù pé ṣẹ̀dá jàgídíjàgan ni ó ń gbé yẹn lórí ó ń gbé yẹn lẹ́sẹ̀ àá ó dẹ̀ èyí tẹ́yìn ṣe ń kọ́ èyí tẹ́yìn ṣe ń kọ́ tẹ́ mú ìlè fúnra yín fúnra yín lẹ́jù táyà sí lọ́rùn fúnra yín lẹ́jù dáná sí lọ́rùn kílẹ̀ rí yẹn àbẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ṣe léyàn ọmọ ẹ̀ṣẹ́ tó burúkú yìí ó rẹ̀ tó mọ́ sọ pé kí ni ẹ̀rọ mú lọ́tọ̀ ọlọ́pàá ẹjá tó fúnra wa ni ẹjá tó ní bẹ́ẹ̀ ṣe ẹbẹ́ ń rọ́ símẹ́ǹtì sí ẹni yẹn ẹbẹ́ ń rọ́ ni bí síìsì lè tún ẹ̀ ó gùn gbọ̀ngàn báyìí ti ẹ̀mọ́ ìtàn pé wọ́n gbá ma ní àárín ni wọ́n á ní kó máa lọ wà láì ìyẹn ń gọ́ fún ayé ní pọ́bẹ́ẹ̀ ta ló dájọ́ fún yín ni ẹ̀ ṣẹ̀ àwọn sìmẹ́ntì tẹ́ ń rọ sẹ́ni ẹ tẹ́ ń rọ kánkírẹ́tì tẹ́ni ẹ nínú kọ́ àìmọye wèrè mí tẹ́ mú fúnra yín lẹ́lẹ́ dájọ́ fún náà ẹ gbédé kọ́ọ̀tù ẹ gbédé tọlọ́pàá òfin ara yín gẹ̀ ẹ̀ lò tẹ́yìn lẹ́wà ní òfin àlọ́ ìjọba ń sọ fún pé ẹ gbọ́dọ̀ ṣe jungle justice lọ́wọ́ ara yín fẹ́ gbọ́ ni ẹ ti lu ẹni ẹbí wèrè tí ò lè dìde mọ́ ẹwà filẹ̀ ìbí ìbẹ́ ti fọ́ gímọ̀ ẹ ti fọ́ lójú ẹ ti ṣe ogun ẹ ẹwà filẹ̀ téèyàn náà kílẹ̀ rí ẹ̀ ìtíṣẹ́ ní àmú agẹgẹ ló rọrùn jù kò ní sígbọ́n mi fi omi ó tó mẹ́ ìdájọ́ kò sẹ́ni tó lè bá ìdájọ́ fa kankan ìtí ìdájọ́ mú wá rèé wọ́n dẹ̀ ṣe fún lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wádìí tí wọ́n dẹ̀ rí pé ah, òdodo ni ó lẹ̀ nìkan wá bá níbi gbẹ ọkàn sallallahu alaihi wasallam kẹ́rin bá ń pè tíṣẹ́ rí àwa díkọ̀ ṣẹ̀rí àní díkọ̀ gan investigation ẹ̀ máa ń tọrọ gan fún ẹni ẹlọ́wọ́ síwájú ànábì ó ní wà nẹ́bí ó ní òun ti ṣe ìsìnà oyún ti ń bẹ nínú òun yìí oyún ìsìnà ni ìwà nẹ́bí ìdájọ́ àlọ́ léhùn lórí àníbì lè dànù ní káà ah, tó ní mẹ́ta máa lọ àníbì ó sàkákú àníbì ló pè ọ́dà kọ́kọ́ lọ bí mọ́nú ẹ̀ náà lérò ń bá ń pé kò ní padà wá mọ́ ọba tó bí mọ́nú ẹ̀ tán fúnra rẹ̀ wà láì ọba tó dé ẹ̀wọ̀n ni mọ́ọ̀sì ló bí lóyún ọba tó dé pé sẹ́ẹ̀ òun ṣe fìdá ní sẹ́ẹ̀ pé ìdájọ́ àlọ́ òlé lórí àníbì ní ara ọmọ ọwọ́ rẹ̀ lọ́tọ̀ tán bóyá kò tún ní wá má wà láì ló bá tó lọ lóòótọ́ ẹ̀wọ̀n yọ ọdún tí ó bìbí tọ́mọ yẹn tán ó tọ́mọ dé báyìí ló bá tó dé ha àníbì ní ọmọ yóò sì máa jẹun ó bá tó lọ ó dé báyìí kódà ó já búrẹ́dì lé ọmọ yẹn lọ́wọ́ ni àníbì tó ti kó jẹun ó jẹ búrẹ́dì pé ìdájọ́ àlọ́ òlé mi lórí ẹ̀wọ̀n ṣẹ̀ríà èyí tó yóò kàn ṣe gbùrùgbùrù báyẹn kọ́ báyẹn kọ́ ó dá ẹni tó bá wá fẹjọ́ sùn wípé báyìí báyìí báyìí ló ń ṣe tó bá fẹ́ gbé ìdájọ́ ẹ̀rí lórí tó bá fi lè sá ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan fún un ẹ̀gbọ́n ló wá fún rẹ̀ àwọn sàbí ti ṣe ní ojú ayé àdẹ́bí làwọn sàbí bá tún lé àdúgbò ní kí lórí tẹ̀ fi ń lè nígbà tó ti sá yẹn mọ́ lè fún ẹ̀ náà ló gbé rẹ̀ wá pé ẹ lòdájọ́ àlọ́ òléun lórí wọ́n wá fẹ́ lólè lórí ó dẹ̀ sá nígbà tó ti lè sá yẹ ẹ̀ fi lẹ̀ ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ rẹ̀ ṣẹ̀dá lágbára ju bẹ́ẹ̀ ṣe ń gbé lọ yìí ó lágbára kìí ṣe báyẹn ẹ̀ ń gbé lọ́wọ́ kánké lẹ́sẹ̀ kánké lórí rárá tẹ́ ẹ bá gbọ́yé kò sí ìlú tó ti máa ń lò ó tí kò ní sí ìfọ̀kànbalẹ̀ ní òlú yẹn kò sí ìyẹn ni jẹ́ ká jẹ́ ká padà síbi ìdájọ́ ṣẹ̀ríà tàbá ń lò ó ìsáwà o ìjọba ni ó lo ẹgbẹ̀gbẹ̀ gbọ́dọ̀ dálù fúnra ẹ̀ wọ́n ní òpa ẹ̀ wọ́n ní òdíyàn lọ́rùn o ẹ máa ń ṣe anything ti wá àti fún tó bá gbọ́ alhamdulillah tó bá gbọ́ wàhálà yìí èyí tó àìsàn ètò ilé kíní tó lágbára ní lọ rìpọ́tù ẹ̀ nínú ìdájọ́ ṣẹ̀ríà ọgbọ́ ẹ̀yìn ṣẹ̀ríà ẹ̀yìn rìjálù àmù táǹpé lọ́lọ́pàá báyìí bá bá ẹ̀yìn ọlọ́pàá ṣẹ̀ríà báyìí bá bá ilẹ̀ ní í ṣe o ẹ wá báyìí o bọ̀ sí pé ìwọ gẹ́gẹ́ ló dájọ́ fún ara òṣèlẹ̀ ògbà rẹ̀ tí wọ́n náà bá dájọ́ fún ara rẹ̀ wọ́n náà sì ní ìdájọ́ lóṣèlú èké ìjọba ṣẹ̀ríà òun ni ó mọ̀ ṣe àwọn ìdájọ́ báyẹn ọ̀wọ́ ìdájọ́ tí ṣẹ̀ríà fún wa òun ni àdọ́rùbù ti sọ ò àwọn ọmọ tá a bá ní kápá lé lórí bá bá wọn wí ó yá bá ṣe máa ń nà wọn ṣẹ̀ríà bẹ́ẹ̀ tún sọ fún wa náà pé dọ́rùbá ń gbọ́ ìrọ̀mọ̀ bá rèé ẹ̀yẹ̀ sí gbọ́dọ̀ lù wọn náà ó tún wá ṣe ìpalára bá ń fa wọn àbí kó kẹ́ igun wọn àbí kó dábàá sí wọn lára rẹ̀ gbọ́dọ̀ lù wọ́n bẹ́ẹ̀ ẹlòmíì lu ọmọ kó fi ayọ̀n tẹ́ lára ayọ̀n gbígbóná ìwọ náà ti dáná lábẹ́ ṣẹ̀ríà ẹ̀rọ òfin gbólóhùn gàbá yẹn kálá sùbhánà ta àkójọ kó sáà nìkan nìkan kan wa ojú tí wà kó fi àbùkátà wa ó má jẹ́ ká sọnù ká tó sọnù má jẹ́ ká sọnù rárá gbogbo àwọn tó ti sọnù اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا افرض علينا صبرا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàtọ́ pakitímẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ akẹgbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà sànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbídùn quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀dọ̀ tọkùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrí láòyè road five mọ́ṣálà yànnà bíkẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.